إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أفني فولو جل وعلا أطريكاتي جيفوج شالون النبي ومحمد صلى الله عليه وآله وسلم ترى تياما في سيدان لك فرا ولورتني هنا ترى الوجيز في فقه السنة والكتاب العزيز afáàtò kútírà náà jọ ni Dr. Abdulazim Badawi àwọn ààyè tá ń kà lọ́wọ́ nínú tírà náà òun náà ni nǹkan tó jọ mọ́ ètò òsìnkú bá a ṣe máa sìnkú gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe tó kù bá ṣaláìsí ibi tí a kà lọ́sẹ̀ tó kọjá tá a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá òun náà ni àwọn nǹkan tá a máa ṣe lẹ́yìn ìgbà tá a bá sìnkú tán nígbà tá a bá gbókù sínú sàárè tán látìgbà tó kù bá ti kú làwọn ètò ti wà tí ṣẹ̀rẹ́ alákalẹ̀ téèyàn ó máa ṣe ibi tá a wá dé ni pé nígbà a bá gbókù sínú sàárè tán àwọn ètò ló yẹ kí a ṣe eléyìí là ń kà lọ́wọ́ a ṣàlàyé nípa wípé tán bá sìnkú tán ó yẹ kí a gbé sàárè yẹn kúrò nílẹ̀ ní déédé ìwọ̀nba gaga ọwọ́ kan bákanáà àfá sàlàyé nípa pé inú tí ẹ ká sí náà ni pé ta bá sìnkú tán ká fi òkúta sí àmì síbi sàárè yẹn láti lè máa dáàmà bákanáà adẹ̀tún sàlàyé nípa wípé nínú nǹkan tó tún yẹ ká sí ta bá sìnkú tán òun náà ni pé ká dúró ká ṣàdúà fún òkú yẹn adẹ̀sàlàyé pé èyí tó ṣe déédéé súnà òun náà ni kú ní kálukú sí àdúà ẹ̀pẹ́ àlàyé wá lórí ọ̀lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ táwọn afá sọ ibi tí a ó ti wá bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí òun náà ni àwọn nǹkan ní ìtútún yẹ tó lẹ́tọ̀ọ́ tí ẹ ká ṣe nígbàtà bá sìnkú tán afáni wàyàjúsùlù jùlúsù indahu asna adafni bí kọ́sìdì tẹ̀síkìrì al-hadirin bil maut wa ma ba'dahu ó tó lẹ́tọ̀ọ́ nígbàtà bá sìnkú tán àbí ó lẹ́tọ̀ọ́ eléyìí nígbàtà ń sìnkú lọ́ni àfáàní wáyà jurus ó lẹ́tọ̀ọ́ aljulusu indahu ká jókòó ní àbí ká dúó níbẹ̀ àbí ká níbẹ̀ ìyẹn ni pé nígbà níbi sàárè yẹn asná àdáfùnì ní àsìkò tí wọ́n ń sìnkú lọ́wọ́ yẹn bí kọ́sìdì tẹ̀síkiri làhàdìyìn àbìlẹ̀ mọ́ọ̀tì wà bá àdáhùn pẹ̀lú èròǹgbà wípé afẹ́ ṣèrántí afẹ́ ṣe wáàzí fáwọn tó wà ń bẹ̀yẹn wáàzí nípa kú àti tí ń bẹ lẹ́yìn ikú so ọ̀rọ̀ yìí kìí ṣe pé ńgbàtà bá sìnkú tẹ́ni gẹ́gẹ́ bí nọ́ọ̀sì tó wá nígbàtà bá ń gbẹ́ lọ́wọ́ ni ntáfà fẹ́ pé àkíyèsí wa síbẹ̀ náà ni pé ó yẹ ká máa ṣe wáàzí lórí tẹ́ wáàzí tá a ṣe ń ṣe yẹn kìí ṣe fókùú àwa tá a tẹ̀lókù lọ sórí tẹ́ náà là ń fi àwáàzí fún èyàn máa ṣe wáàzí ní orí tẹ́ bàtà sí máa ṣe wáàzí yìí o nígbà tán bá ń gbẹ́ sàárì lọ́wọ́ eléyìí gangan ni nẹ́sì sọ̀rọ̀ nípa rẹ̀ èyí tó fà tó fi já sí pé lónìí lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tán bá sìnkú tán là máa ṣe wáàzí ọlá yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárì wa wọ́n ti ma gbé e kalẹ̀ ká débẹ̀ yìí àmọ́gbà tí adílásì fún tánàbí ṣe wáàzí lórí tẹ́ òní nígbà wọ́n máa ń gbé sàárè yẹn lọ́wọ́ táwọn bá lè mójútó àlámàrí ó dáa púpọ̀ á àǹfààní wa ń bẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ̀rọ̀ lọ́sọ̀ tó kọjá kò sí kíní kan tí ànábì ó ṣe àbí tí ò ní ká ṣe tá àǹfààní bẹ̀ nínú àǹfààní tó wà ń bi ká máa ṣe wáàzí nígbà máa ń gbé sàárè lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ni pé a fi lẹ́yìn náà tí ẹ bá wọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wà lórí tẹ́ lásìkò tó bá ń gbẹ́ sàárè lọ́wọ́ yẹn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn máa wà kélekèlé káàkiri wọn máa sọ àwọn ọ̀rọ̀ unnecessary ọ̀rọ̀ mi discussion àwọn ẹlòmíì máa sọ àmì máa sọ̀rọ̀ nípa ayé kódà ẹlòmíì máa sàwàdà tẹ́ máa rá àwọn ẹlòmíì gan tó tún máa rẹ́rìn àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ó dáa púpọ̀ tọ́lọ̀ má lè jẹ́ ká máa implement rẹ̀ mo wítínẹ́sì arábìnrin kan ní arákùnrin ni tó sàláìsì ọmọ rẹ̀ ló ń wá sílé kí n ara Benue State ni wọ́n wọ́n ní bàbá arábìnrin yẹn ó ní ẹni àkọ́kọ́ tó kọjẹ́ áàlì súnà nílùú wọn nínú èdè wọn náà Kaduna bíbá yìí gan òun náà lẹ́ni àkọ́kọ́ tó kọjẹ́ ó ti wá kú padà lọ́lé nínú ọlọ́run tó wá wá sí Kaduna ọlọ́wà ní kí títà ó débà ní Kaduna ọmọ rẹ̀ tó ń wálé kí ìbẹ̀rẹ̀ ló wá kọlù pé àbàbá ń sọláìsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbẹ̀ ní Kabala ní bẹ́síláàsì jùmọ̀ Kabala náà ti fi ètò janaza and everything ṣùgbọ́n táwa dé mọ́kúbára wọ́n ń gbẹ́ sàárè lọ́wọ́ ni wọ́n ń gbẹ́ sàárè lọ́wọ́ ni wò tí ì gbẹ́ tán tó adé mọ́kúbára báyìí kan nínú àwọn àfáà tó wà ń bẹ̀ ó kà bẹ̀rẹ̀ wáàzì a ti máa gbọ́ wípé bí ìgbà ẹyẹ bà láwọn ẹ̀yẹ̀ lórí báwọn yẹn ti ṣe ń jọ ẹ̀yẹ ìyẹn rí practical súnà tàbí yẹn ó kà bẹ̀rẹ̀ wáàzì ni wọ́n ń gbẹ́ sàárè yẹn lọ́wọ́ ó wá sí wáàzì yẹn pé ara àwọn èèyàn balẹ̀ ẹ̀ nígbọ́ ó oníkálukú ṣe ó dákẹ́ sí ni ó ṣe wáàzì èsì wáàzì ti gbẹ́ sàárè tán ó kà ní oníkálukú ni òní pé wọ́n ti máa gbẹ́ àsàrí ilẹ̀ wallahu alam so afáwọn náà ó ní lè hadith al-bara buna azib kí ló fàtà ti ní kásíwáàzì fún àwọn tó bá wà ní beragrand ó wá ní wáàzì tá ṣe gan bilimauti wáàzì tó jọ má ọ̀rọ̀ kú ni wà máa bá dáhùwà tí ń bẹ lẹ́yìn ibn Uthaymin rahmakula ó ní wáàzì tá máa ṣe lórí tẹ́ òun náà ni nǹkan tó jọmọ́ ààyè yẹn pé èyàn gbọ́rọ̀ wà lórí tẹ́kọ́ wá máa ṣe wáàzí jígbà pé ń ṣe kútùbà lórí mímbàrí àà Ibn Usaymi rọ́ṣùmọ̀kà oní rárá wáàzí tá a sì ń bẹ̀ nípa kú tí wọ́n ló mọ̀ ìpé à bá a sì gbé lágbájá ìwá à ń gbé wọn náà bọ̀ lẹ́yìn náà kí bẹ lẹ́yìn torí pé ó ní kọ́ọ̀lá kọ̀rọ̀jìnà má ànàbí yìí sọ̀lọ̀lọ́hù àlìwòsánà fi janaza ó ní ajáde pẹ̀lú ànàbí sọ̀lọ̀lọ́hù àlìwòsánà níbi ìsètò ìsìnkú arákùnrin kan janaza ti rọ́jùlì minal ansar arákùnrin náà àwọn ansar ni àwọn ará madina ni fantahaina ilal qabr ó ní awáde bi sàárè yẹn wa awáde bi tán ìgbà tí wọ́n ń gbẹ́ sàárè lọ́wọ́

yóò wá pa wọn láti pé ẹ ṣàdúà yẹ pé ìyapẹ́ ẹnu àwọn àfáà wà ní orí ẹ̀ àmẹ́yìí tá a rí nọ́ọ̀sì fún náà ní pé ànábì dúró ni ó wà ní istaghfiru li akhikum was'alu lahu tasbih àmọ́gbà tán bá ń gbẹ́ sàárì lọ́wọ́ tán ṣe wáàzí lọ́wọ́ yẹn èyí tó bá súnà mú ni pé so wọ́n fajalasa rasulullahi sallallahu alaihi wasallam wajalasna hawlahu anabi wajuko wana wajuko rokirekare waka anna ala ruusina tayi ó wá dà bí ẹbí ẹni pé ẹyẹ bà lé wa lórí ni ẹ̀rí pé ẹni tẹ́yẹ bá bà lé lórí tẹ́yẹ tó wà lórí ẹ̀ kò ní fẹ́ mira torí pé tó bá mira yẹn ẹ̀yẹ̀ yẹn ó fò ó ní bí àṣírí níjọ́ náà nìyẹn wa fi yadihi udun lọ́wọ́ ànábì igi kan bẹ lọ́wọ́ ànábì ànábì mú kan lọ́wọ́ fàjá alayankutu sílẹ̀ àrùbí igi yìí ó wá fi skráṣìlẹ̀ ó fi igi yìí halẹ̀ ó mú igi kan dání ó fi igi yìí halẹ̀ farofa ara asahu anábi bá gbórí ẹ̀ sókè fọ̀kọ́lá ista'izu billahi min azabil qabr nábi wá ní ẹ máa wá sọ́lọ́dọ̀ ọlọ́run ẹ wá sọ́lọ́dọ̀ ọlọ́run kúrò níbi ìyà sàárè marrataini aw salasa ó wí gbólóhùn ilé ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta pé ah ẹ wá sọ́kùn bí ìyà sàárè fa ẹwà sọlọ́dọ̀ ọlọ́run kò níbi ya sàárè summa qala lẹ́yìn náà nàbí wa sọ báyìí pé innal abda mu'min innal abda mu'min sẹ́rí ẹrú kan tó bá jẹ́ onígbàgbọ́ òdodo tó jẹ́ mọ́mìnì idha kana fi inqita'i min ad-dunya wa iqbali min al-akhirah tí ẹrú yẹn tó bá lẹ́yìn náà tí ó wà padà sálẹ̀ kíyàmà nazala ilayhi mala'ikatu minas sama bidul wujuh àwọn màlẹ́kà ó sọ̀kalẹ̀ lati sánmà wà bá sọ́dọ̀ rẹ̀ àwọn màlẹ́kà yìí bidul wujuh ojú wọn ó ni ẹni ni lásìkò tó fẹ́ fayé lẹ́yìn a màlẹ́kà tó yẹ ka anna wujuhahum shams ni bójú wọ́n sí funfun ẹ̀rọ pé bí ìmálẹ̀ òrùn ni ma a hùn kẹfànú min akfanil janna àwọn àmàlẹ́kà yìí wọ́n ní lè káfà ní lè káfà nínú ni pé aṣọ tá a máa fi wé òkú wọ́n mú aṣọ sí tí wọ́n dání nínú àwọn aṣọ ìwé òkú títí alìjanna wà hanóòtù min hanóòtù alìjanna bẹ́ẹ̀ wọ́n tún mọ́ hanóòtù dání ìta ń pè ní hanóòtù òun náà ni gbogbo nǹkan tó bá ti lóòrùn tó dáa àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà òkú náà máa lò fún hanot ó lè túmọ̀ sí almisk tùràrí kódà kàfóòrù náà máa bẹ nínú kata ń pè ní hanot in a nutshell hanot náà ni pé nǹkan kata máa ti sókùlà tí ò ní jẹ́ kókú yóò tètè bàjẹ́ kò ní jẹ́ kára yóò tètè bàjẹ́ àmọ́ túmọ̀ sí tùràrí náà wọ́n wà mú dání nínú tùràrí tàlìjẹ́nà hatta yajlusu minihu madal basar àwọn màlẹ́kà tán wáyìí tán bá wá dé wọ́n wá jókòó sọ́dọ̀ rẹ̀ tí ẹ pé ibi tí wọ́n jókòó sí kò ní ju déédéé ibi tí yóò ti máa rí wọn lọ ibi déédéé ibi tó ojú rẹ̀ lè ti máa rí wọn thumma yaji'u malakul maut alayhi salam lẹ́yìn náà màlẹ́kà òkú wà dé màlẹ́kà òkú wà dé àwọn màlẹ́kà tẹ́kọ́kọ́ dé yẹn àwọn tí wọ́n ọ̀tọ̀ ni wọ́n àwọn mú aṣọ àti tùràrí tinú àlìjẹ́nà wà nígbàtí wọ́n bá wá dé yóò ti máa wo àwọn màlẹ́kà tán kọ́kọ́ dé yẹn ẹ́n nígbà yẹn ni màlẹ́kà kó wà dé so màlẹ́kà kú orúkọ rẹ̀ ní malakul maut kìí ṣe àsàrá ìlú bọ́pọ̀lọpọ̀ sí bá pè orúkọ rẹ̀ ní malakul maut anábì ló sàlàyé ẹ̀ fún wa pé malakul maut yóò wà dé koran náà dẹ̀ pè bẹ́ẹ̀ hatta yajlisa inda rasihi tí màlẹ́kà kú ìbá wá dé yóò wá jókòó síbi ẹ̀gbẹ́ orí ẹ̀ ẹ̀gbẹ́ orí ẹni tó fẹ́ fayé lẹ̀ màlẹ́kà kó wá jókòó síbẹ̀ gbogbo àwọn màlẹ́kà tó kọ́ dé yẹn kí nǹkan ó lè bá àrọrùn fún òun ti máa wọn màlẹ́kà dáadáa ojú wọn dùn orí ojú wọn funfun yóò ti máa wò wọn so ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ó ti máa bá so tí màlẹ́kà kú ìbáwádé yóò wá jókòó ní ẹ̀gbẹ́ orí ẹ̀ màlẹ́kà kú yóò wá máa sọ báyìí pé fayakul ayyatuhan tayyiba ah ìrẹ́ ẹ̀mí dáadáa yìí ẹ̀mí tó rẹwà ẹ̀mí dáadáa yìí màlẹ́kà kú ni ó máa sọ báyìí fún un okùrìjì ila magfirati min Allahi wa ridwan jáde ọmọ lọ sí bí àforíjì lọ́dọ̀ ọlọ́run àti yọ́nú tọ́lọ́run jáde kúrò lára tọ́ wà ń bẹ̀ yìí láti máa lọ sí bí àforíjì tọ́lọ́run àti yọ́nú ẹ̀ kọ́la fatakaruj anábì ní ẹ̀mí yóò wá jáde látara ẹni tó ti fẹ́ jáde mùmùn dáadáa yìí fẹ́ jáde yóò wá máa sàn yóò máa flow ẹ̀mí yẹn ó máa sàn bí ìgbà tí èkíká drop kọ́tara náà ni pé èkíká omi bí í ṣe máa sàn níbi ẹnu nǹkan tá a fi mu mu àṣekà ó náà ń pè ní kẹ́dìbà bí water skin àbí job tí èèyàn máa ti mu mi ẹ̀ náà ń pè ní ṣekà so bómi ṣe máa sàn tí èèyàn bá mú àgbígbà ìbá mú mi tán tí èèyàn ti ń padà yẹn bómi yẹn ṣe máa sàbíbí ṣe máa kàn yẹn bẹ́ẹ̀ lẹ̀mí yẹn ó ṣe wá jáde fàyà kúrò ha ngbàtẹ́mí ẹ bá jáde màlẹ́kà kó wà gbà yóò gbẹ̀mí ẹ̀ fàídà àkádàhà lámìyàdì àwòhà fi yàdìhì tọ́rfàtà àìní hátà yà kùzù ha tí màlẹ́kà kú bá wá gbà ẹ̀mí ẹ látara ẹ̀mí dáadáa yìí àwọn màlẹ́kà tó ti jókòó yẹn tán mú aṣọ sọ́wọ́ màlẹ́kà kó fúsẹ́jú kan tánà fi gbà kú lọ́wọ́ màlẹ́kà ikú yẹn fẹ̀yẹ̀jẹ̀ àlúhà fi dhalika al-kafani wà fi dhalika al-hanud tánà bá ti wá gbà kú lọ́dọ̀ màlẹ́kà kú ẹ̀mí yẹn ń wà gbé sínú aṣọ táwọn mú dání láti inú àlìjẹ́nà yẹn àti nínú tùràrí tí wọ́n mú jáde ìgbé lọ sọ́dọ̀ ọlọ́run gbé lọ sókè yẹn ìbẹ̀ lọ́dọ̀ àwọn màlẹ́kà mi tí yẹn bá jẹ́ nìrì à ń padà bọ́ sọ̀rọ̀ nípa títí ẹni ibi náà tá a bá gbàgbé tá a bá wo hadith wọn ti kà fún wa rí nípa arákùnrin tó sẹ́ lọ́wọ́ bá yẹn tí wọ́n rìnrìn àjò tó débì kan tọ́lọ́run màlẹ́kà kú sí tán láti gbẹ̀mí ẹ̀ tán màlẹ́kà tí máa gbẹ̀mí ẹni rí wá àwọn tí máa gbẹ̀mí ẹni ibi náà wá tán wá ń ṣe fàǹfà so ó túmọ̀ sí pé màlẹ́kà kú tiẹ̀ ní pé kó gba ẹ̀mí àwọn màlẹ́kà mi náà wá gba ẹ̀mí yẹn lọ́dọ̀ rẹ̀ so afá ni wà yá kàrójú anábì ló ń sọ̀rọ̀ àfọwọ́n anábì ni wà yá kàrójú mí ni ha ka a ti yà bin nafkatin miskin wujidat ala waje la'ar yani yóò wá jáde ní ara rẹ̀ yani pé yóò nígbà tó bá fi sínú gẹ́gẹ́ bí òórùn almisiki tó dáa jù tí yẹn máa rí lórílẹ̀ ayé ọ̀lá fàyẹ̀s àdúnà bí ha yẹn pé yákàrùjù mí ha yóò máa jáde látara ẹ̀mí yẹn pé òórùn tí yóò máa jáde látara ẹ̀mí òórùn kó máa jáde látara ẹ̀mí ka àtìyá bí nafhati miski wujidat ala wajil ard gẹ́gẹ́ bí èyí tó dáadì nínú òórùn àti pé nǹkan tí máa fẹ́ jáde nínú almiski tó dáa jùlọ lórílẹ̀ ayé fàyẹ̀s àdúnà bí ha wọ́n wà mú ẹ̀mí ìwọ́n ma gbégbó sọ́mà lọ fàláyàmùrúnà yáàni bí ha àlàmàlà ìmìnà màláìka ìlà kọlu ma ha za rọ́kù tayyib anábì ni wọ́n wá ní kọjá pẹ̀lú ẹ̀mí nínú àwùjọ àwọn màláìka kan ìyẹn nípa màláìka tí ń gbé lọ yìí àyàfi kan màláìka ta kọjá lọ́dọ̀ wọn yẹn kan máa béèrè báyìí pé ah ẹ̀mí dáadáa wù nìyí ẹ̀mí dáadáa wù lẹ́ ń gbé bọ̀ yìí fọyàkùrú na fúlànù búnú fúlànù wọ́n wá sọ pé lágbájá ọmọ lágbájá ni àwọn màlẹ́kà tán gbẹ́mí yẹn lọ wọ́n máa sọ fún àwọn tán bá níbi tán ti bá wọn pé ah lágbájá ọmọ lágbájá ni bi ahsana asma'ihi allati kanu yusammunahu biha fi dunya pẹ̀lú oyin tó dáa jù tó rẹwà jù nínú àwọn orúkọ tán máa sí pé nígbà tó wà láyé so eléyìí túmọ̀ sí pé káwa náà máa fọ́kọ tó dáa pẹ́ra wa láyé kéèyàn máa sorúkọ ara rẹ̀ láwọn orúkọ kan bí ẹ̀ bá fẹ́ já na orúkọ nagijẹ àdúgbò áhà kẹtù pẹ́ kòkòsá burú bẹ́ẹ̀ yẹn lè máa jẹ́ orúkọ àdàpẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amẹ́yìí tó dáa jù lèyẹn máa sọra rẹ̀ so a n'i òkú yìí ẹni tá ń gbẹ́ ní ẹlọ yìí wọ́n wá pé pẹ̀lú èyí tó dáa jù nínú àwọn orúkọ rẹ̀ tá máa fi pè nígbà tó wà láyé hatta yantahu biha ila sama dunya wọ́n wá máa lọ báyìí títí tó fi wá gbede sama ayé yìí òní náà ń pè sánmà mẹ́fà míì tó wà ní ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n tó máa gbédé sánmà ayé yìí fàyẹ́sà tẹ̀hónà láhù wọ́n wà wá ká sí sánmà fún lẹ́kùn bẹ́ẹ̀ ní sánmà ìsìfà náà ni pé ká wá ká sí lẹ́kùn sánmà fáwọn fàyẹ́sà hùlàhùn wọ́n wà sí lẹ́kùn sánmà yìí fún wọn fàyùṣàyìrọ́hù minkuli sama'i mutakarrabuha ila sama'i láti tẹ̀lé ha ànábì wani gbogbo àwọn màláíkà tó wà ní sánmà tí wọ́n dé yẹn ìṣẹ́ ìyẹ̀hóhù wọ́n wá àkọ́mpẹ́nì òkú yẹn wọ́n escort yẹn tí wọ́n sìn wọ́n máa sin lọ gbogbo àwọn màláíkà yóò máa sin lọ kúlù sọ gbogbo màláíkà sánmà eh, mukarrabuha tó bá ti súnmọ́ ìlà sánmà ìlàtí tẹ̀lé ha wọ́n sìn dé sánmà tó tẹ̀lé hátà yuntaha bihi ìlà sánmà ìsáàbíà àwọn màlẹ́kà sánmà àkọ́kọ́ wọ́n sì dé sánmà ẹlẹ́ẹ̀kejì àwọn ibi tí ó dúró nìyẹn àwọn màlẹ́kà sánmà kejì wọ́n sì dé sánmà kẹta bẹ́ẹ̀ tán sánmà kẹta wọ́n sì dé sánmà kẹrin títí tó fi wá dé sánmà ẹlẹ́ẹ̀kejì lọ́hùn fayakulu Allah nígbà wá dé sánmà ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n ní kọjá sánmà kejì Allah subhanahu wa ta'ala yóò wá máa sọ fún wọn al-azawajal Allah tó lára gàjọ yóò wá máa sọ fún wọn báyìí pé oktubu kitaba wà ìdóhù ilal ard ẹkọ̀ tíra ẹrú mi yìí sáàyè kátà ń pè ní èlìjìn arípinnu kùránà ọlọ́ni kálà inna kitabal abrari lafi èlìjìn náà ni pé tíra àwọn ẹni èlìjìn àwọn afá ààyè kan nínú àlìjẹ́nà ẹkọ̀ orúkọ àmì àkọsílẹ̀ ọmọ ẹrú mi yìí sí èlìjìn sáàyè tá ń pè ní èlìjìn tẹbá wá sí bẹ́ẹ̀ tán wà rídúhù ilal ard ẹ wá dá padà sórílẹ̀ kò ní máa gẹ́nu sánmà wọ́n ká eléyìí tí wọ́n ṣe yẹ wọ́n fi sàpánlé ẹni ẹ dá padà sórílẹ̀ nítorí pé kí ni torí pé èmi ọlọ́run subhanaka inni minha khalaqtuhum wa fiha u'iduhum wa minha ukhrijuhum ta'ratan ukhra ọlọ́run ní sọ̀rọ̀ ní ìbáyé pé torí pé dájídájí èmi ọlọ́run inú ilẹ̀ ni mo ti dá wọn inú ilẹ̀ mo ti dá wọn

wọ́n ti sí sínú sàárè ń gbà yẹn gbogbo gbà tí prọfẹ́sì ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọ́n ti ń gbẹ́ sàárè wọ́n ti ń sí sínú sàárè ìgbà tẹ́mi yóò wá padà sára rẹ̀ wọ́n ti sí sínú sàárè nígbà yìí fàyà àti iye malakan àwọn màlẹ́kà méjì wà bà wọ́n wà bà nínú sàárè yẹn fàyújìlì sáàni yìí àwọn méjèèjì wà gbókù ìjókòó wọ́n gbójókòó nínú sàárè fàyàkùlánì láhù àwọn méjèèjì wà máa sọ fún báyìí pé man ta ni olúwọ ọba rẹ̀ fàyàkúl rọ̀bíyàlọ́ ńgbò ti jẹ́ múmi níní yóò wá dáhùn báyìí pé ọlọ́run Allah náà ni olúwọ bá mi fàyàkúlá ní láhù máa dínú wọ́n tún wá bí lérí pé kílẹ̀sìn rẹ àmàlẹ́kà tún bí lérí kílẹ̀sìn rẹ fàyàkúl bí islam yóò tún sọ fún wọn pé ẹ̀sìn mi náà lẹ́sìn islam islam ni mo ń ṣe fàyàkúlá ní láhù àwọn àmàlẹ́kà wọn yóò tún wá sọ ma haza rọ́jùlù lẹ́dí bó ìtàfíkùn ta alárakùnrin tí wọ́n gbédìdì láàrin yìí arákùnrin wo ni wọ́n gbédìdì tánrá ní òjíṣẹ́ sí yẹn fayakul huwa rasulullah yóò wá sọ wípé à òjíṣẹ́ ọlọ́run bá ní òun náà ni òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí wa fayakulan àwọn màláíkà méjèèjì yóò tún wọ́n sọ fún wípé kí wá ní ìmọ̀ rẹ̀ kí lọ́mọ̀ nípa rẹ̀ kí ni ká tọ́ ọmọ ìmọ̀ rẹ̀ nípa rẹ̀ fayakul yóò wá sọ pé qara'tu kitaballah mo ka tíra àtọ́lọ̀ yẹn ní kí mo ka alukur'an fa amantu bihi èmi wá nígbàgbọ́ sí wa saddaqtu yàní mo dẹ̀ gbàgbọ́ lódodo àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí onítọ̀hún tí ò ní dáhùn rẹ̀ nínú sàárè kò sí onítọ̀hún man rabbuk ta ni rẹ̀ ma dinuk kí lẹ́sìn rẹ̀ nínú ẹgbọ́wà míì wọ́n ni mẹ́nàbí yòó ta ni ànábì rẹ̀ àmọ́ ìtumọ̀ kan ló lọ pẹ̀lú èyí wà ní taaka ní inú tíra yìí so bóòlù yẹn tó wá fẹ́ rí ìbéèrè tó dáa dáhùn àbí ìbéèrè tó ṣe déédéé oní ẹni ká gbìyànjú ká ní àkídà tó péye ká ní àkídà tó yẹ kóró ìmánì nípa ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn náà a tún wá mọ̀ nípa ẹ̀sìn yẹn pé

ọlọ́pàásìkò ti lọ ní òwúrọ̀ yìí so anábì ní sallallahu alaihi wasallam nígbà tán bá béèrè béèrè ìtàn fayunadi munadi fi sama olùpèpè kan yóò wá pèpè láti sama ansọ́daka abdi ká ah, ẹrú mi yìí sòdodo gbogbo dáhùn tó dáhùn yìí òdodo ni fa'afurishuhu minal jannati wa albisuhu minal janna olùpèpè wa máa sọ pé ẹ wá tẹ́ ìtẹ́ fún láti inú àlìjẹ́nà ẹsẹ́ ìtẹ́fẹ́rù mi yìí láti inú àlìjẹ́nà lẹ́yìn náà ẹ wọ̀ ní aṣọ yàní pé albiso ẹ wọ̀ ní aṣọ ọlò tó pé àti inú àlìjẹ́nà ni wọ̀fútáhù láhù báàbà ní ilẹ̀ àlìjẹ́nà kúmọ̀ àwọn àmàbáyìí nìkan ẹ tún wá sílẹ̀kùn fún láti inú sàárì rẹ̀ lọ sínú àlìjẹ́nà yóò wà nínú sàárì yóò máa wà yóò máa wù ní àlìjẹ́nà ọlọ́mọsà ṣètò àná nẹ́sìnú sàárè yẹn àwọn atẹ́gùn oòrùn àlìjẹ́nà oòrùn dáadáa ta àlìjẹ́nà yóò àmọ́ bá látinú àlìjẹ́nà yẹn wọ́n láìkí wọ́n ti sílẹ̀kù fún látinú àlìjẹ́nà síbi sàárè yẹn wà yóò sàkúláhù fi kọ́bùrì yìí mẹ́ta bá sọ̀rọ̀ yìí wọ́n wá fẹ́ sàárè rẹ̀ fún wọ́n gbà láàyè nínú sàárè yẹn mẹ́ta bá sọ̀rọ̀ yìí ní déédéé ibi tójú ẹ̀ bá lè rí dé déédéé ibi tójú ẹ̀ bá lè rí dé déédéé ibi tó fẹ́ sàárè yẹn fún yẹn wọ́n wá ní fayakul ok wàyàtíhì rọ́jùlùn hassan lẹ́yìn gbàtà máa fẹ́ sàárẹ̀ yìí ní déédéé ibi tójú ẹlẹ́rìí yàtíhì rọ́jùlùn hassan olùwájì arákùnrin kó tún wá bá nù sàárẹ̀ yẹn arákùnrin yìí à ojú ẹ dùn rí ojú ẹ rẹwà láti rí hassan siyab aṣọ tó wọ̀ náà aṣọ tó rẹwà ni tọ́yìnbó rẹ òórùn ara rẹ̀ gan òórùn tó rẹwà tó dáa ni tó dùn bọ́ ni fayakul abshir billadhi yasurruk arákùnrin yóò àmọ́ sọ̀rọ̀ kí a máa dunú ah, máa dunú pẹ̀lú nǹkan tí ó máa jẹ́ rọrùn kan tí ó máa rọ̀ ẹ́ lọ́rùn níbí báyìí ọlọ́njáwa náà orí rọrùn nínú sàárè irú arákùnrin tí ó wà báyìí tí wọ́n ní ojú ẹ̀dùn orí ẹ mọ̀ pé ojú nígbà míì tí ẹ bá rí ojú nǹkan míì ilé ojú gan tó dẹ́rù ni lẹ́yìn náà òórùn ara rẹ̀ tó yáyì ìyẹn níwà máa sọ fún kí máa dúnú ìrárákùnrin pẹ̀lú nǹkan tí ó máa jẹ́ dùn tí ó máa jẹ́ rọrùn fún ọ hadha yawmuka alladhi kunta tu'ad eléyìí náà ní ọjọ́ tí ó pá ti ṣe ládéhùn fún nígbà tó wà láyé wọ́n ní gba islam ọgbà islam máa tẹ̀lé súnà tàbí ọ̀ntẹ̀lé máa ṣe gbogbo ìbáàdà látorí irun títí gbogbo àwọn ìbàdát ọ ń ṣe wọ́n ọ ń ṣe gbogbo dáadáa tí ẹkọ́ ṣe ilé yìí náà ní ọjọ́ tàti sí ní àdéhùn fún ẹláyé fayakúlù láhù wọ́n wá sọ fún báyìí pé ẹ̀dá yìí àmì òkú yóò wá sọ fẹ́dá ẹ̀ nígbàtí ẹ̀dá yẹn bá sọ gbogbo àmì tán bá sọ léyìí fún tán òkú yẹn gangan yóò wá máa sọ fún ẹ̀dá yẹn pé mọ̀nà àǹtà ta ni ẹ ìwọ̀ ẹ̀dá fọwọ́júhu kalò wọ́júhu yẹ̀jí obìnrin ojú rẹ̀ igan imú orí wa ìmá ojú rẹ̀ gan orí ni ojú rẹ̀ imú orí wa fọ̀yẹ̀kúl ana amaloka sọ́ọ̀lẹ̀ òkúnyẹ wa máa sọ fún pé èmi gangan ní sẹ́ẹ̀rì lẹ́tọ̀n sí gbogbo táà nípe ní sẹ́ẹ̀rì látòrí imani irun zaka hajj tó ṣe ìṣẹ́dáadáa sóbì ìṣẹ́dáadáa sálábàgbé òdodo tó ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tí ń jẹ́ dáadáa iṣẹ́ tó ṣe láyé òun ni yẹn pé òun lọ́lọ́run fi dáhùn fayakul rabbi akimi sa'a hatta arji'a ila ahli wa mali arákùnrin wa ni ah Olúwa ọba mi o dákun jẹ́ ká lè kiyama o tó tete jẹ́ ká lè kiyama o ṣẹlẹ̀ báyìí títí tí ma fi wá padà lọ sọ́dọ̀ àwọn ará alé mi àti àwọn dúkìá mi mo rò pé ká do me ni uro insha Allah eléyìí bẹ fún enire tó jẹ́ pé mu'mini yani àwọn ọ̀rẹ́ tí ó ṣẹlẹ̀ sí ni nígbàtí ó bá rán bá gbé sínú sàárè ọlọ́mọ́sà sàwánà ní múmìnì tí wá lẹ́ni rí jáwà náà orí gbogbooru àǹfààní yìí insha Allah tọ́rọ̀ bá gbà wá láàyè ní ìjókòó tó ń bọ̀ àwọn láti ibẹ̀ assalamu alaikum wa Ah, gbogbo ẹgbẹ̀ wa tó wà náà ni mẹ́ta yìí náà ni marobuk madinuk ó lè wá níbòmí pé mẹ́lẹ̀bíyuk àbí man rasuluk mẹ́ta náà ni gbogbo àwọn yòókù yẹ wallahu alam àti ah, ìgbọ́ lẹ́nu àwọn àfáà súnà àti ìgbọ́ káàfá amẹ́kàrí kankanka ipé ẹgbẹ̀rá mi wà tó ju mẹ́ta gbogbo bí tẹ́ẹ̀tì máa rí wallahu alam

wallahu alamu àlẹ́sọ bóyá nẹ́sì ní àwọn ogun nẹ́sì tẹ́mi rí táwà rí tásùmọ́gbọ́ tán àfáà máa sọ òun náà ní mẹ́ta yìí ẹjá tó sì wádìí lórí ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ wa alaikum salam hmm. Tí ó ní ohun kì ṣe pé òun gangan ní tùràrí but the object yẹn tó wà succulent gẹ́gẹ́ bí mo ti rí ṣe ṣé ànútì yẹn. ní ànútì yẹn. Hmm. Hmm. well gẹ́gẹ́ bí wọ́n àwọn afáàṣì ṣàlàyé tá ń pè ní hanut wọ́n ní gbogbo nǹkan tó bá ti ní òórùn dúdú wọ́n wá ní minal misk ó lè jẹ́ alimiski ó lè jẹ́ kàáfóò wọ́n fún un àbí gbogbo nǹkan tó ṣe wípé tí wọ́n bá fi sí òkú lára kì í jẹ́ kí ara òkú yẹn ó tètè bàjẹ́. so wala ala tó wù náà bá lè ṣiṣẹ́ yẹn àmọ́ òwú yẹn kò ní jẹ́ ordinary òwú ni bóyá wọ́n ti fi oògùn kan sí àdítò àrí kan sí alákọ̀ọ́kọ́ hanúṣe olóorùn tó dùn olóorùn tó dáa lẹ́yìn náà fún òkú so tùràrí náà la lè tú sí tí ẹ̀ eh, arabic arabic dictionary arabic náà lèmi check mo fi ń sọ léyìí tàbá wo ẹja ẹ tó padà sínú dictionary ẹ̀rì àwọn nǹkan tó fún mi wọ́n fún láwọn túmọ̀ tó pọ̀ wọ́n fún so bóyá nítorí èyí tẹ́yìn wọn sọ ìfilè wọn ní ẹ̀ náà ní pé lára àtúmọ̀ rẹ̀ náà ní pé nǹkan tí èjẹ́ kúkú bàjẹ́ tó bá yẹ pé ní òwú bá lè ṣiṣẹ́ àmọ́ mọ̀ pé ordinary owó lè ṣiṣẹ́ yẹn àyàfi ẹ pé àwọn kẹ́míkà kan ti wà ń bẹ́ wọ́n lọ àmọ́ gbogbo tó bá wù lè jẹ́ Ọlọ́run ó ti mú wa kò sí. ìgbéyàwó kan lè gbé ìkànnì tó kà á lo àpòmásán yẹn tó gbàgbé àwọn. kò sọ wallahu alam ẹja tún ṣe further investigation on it inshallah hmm. náà. kí ìbéèrè bá wáyé ibi àwọn àtàlẹ́ tó jẹ́ lágbókù sínú àtàlẹ́ àwọn màláìkà àmì tí wọ́n kọ́ fẹ́ lẹ́nu àwọn màláìkà ọ̀sọ̀rọ̀ wọn bá gbé fún mọ̀sálẹ́ sí eléyìí kò ju ó tó kó báyìí náà lọ ìhà kan yẹn tí o fẹ́ ní àná yìí a máa tún gbé mi wá wọ́n tún gbèsè àyè a máa a rí bó wá ní tá a rí bó ní wọ́n ṣe ní wọ́n wá fẹ́ ibi bó ní títí ìlú àwọn ayé so ilé ìdáhùn lórí ẹ̀ náà ni wípé ògo tọlọ́ni àṣẹ tọlọ́ni subhanahu wa ta'ala lórí irú àlámàrí báyìí òkú yẹn gan tó kú èyí tẹ́ bí ẹ̀bá kú fẹ́ sàlàyé bí a bí bí rásánà làákà ìpé òkú pé òkú yẹn gan tán gbé wá kí ló sọ́dọ̀ kù kí ló mú tí ò fi lè dìde mọ́ tó fẹ́ pà ń gbé kiri ebi ìbá ṣe ọlọ́run tó fi sílẹ̀ náà ló mú kú ò so aha kìí ṣe pọ́n orí ẹ̀ǹbẹ̀ lára rẹ̀ gbogbo ẹ̀ǹbẹ̀ lára rẹ̀ àṣẹ ọlọ́run bá kan náà ló mú kú ò ní ara rẹ̀ so ntọ́nà wa lóhun ó ṣe yẹn àṣẹ ọlọ́ọ̀bà náà ni ó fi ṣe ó sì rọrùn nínú iṣẹ́ tọ́lọ́ subhanahu wa ta'ala simple ìdáhùn náà ni pé àṣẹ ọlọ́run yóò sì ṣe rí lẹ́nì ẹ̀ so dandan wá ní káwọn onígbàgbọ́ sí ìmáàni pẹ̀lú ẹ̀ dandan wá ní torí pé ànábì ló sàlàyé fún wa máa yà ń tí kò ánìlà hawa in huwa illa wahyu torí pé a kò sẹ́nìkan tó lọ tó bọ̀ rí àmọ́ nígbà tí anábì ti ṣàlàyé ẹ̀ fún wa yẹn dandan nìkan ní ìgbàgbọ́ sí kódà ẹni tí ò bá nígbàgbọ́ sí kìí ṣe mú ìmáàni rẹ̀ pé tí ò bá nígbàgbọ́ sí irú nǹkan báyìí tó tán afá bá ń ṣàlàyé nípa ìmáàni náà ni pé ilimul ghaib náà ń bẹ nínú ẹ̀ nígbà tọ́lọ́ ń ń sọ̀rọ̀ allazina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa so gáìdì yẹn àwọn ìṣẹ̀lẹ̀ alìkíyàmà ìṣẹ̀lẹ̀ nù sàárì gbogbo ẹ̀mẹ́ lára gẹ́bì tẹ́ kí ní ìgbàgbọ́ sí wallahu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa